الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين أريو يقوم به أريو يقوم به والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتبقى فعلهم الله سبحانه وتعالى أترى إكياتي يفعل الفاوى بأولو فاوى أولو فاوى أسواجوا نبي محمد صلى الله عليه وسلم إكي الله قوم نبينا تمارا لنا تمارا صحابة الحمد لله ما قصنا وناكو لهم بيوا تمارا الفاوى تمارا قاوى تبقوا واجمال لكم ولوبهم لما ديات لقبه ọlọ́mọ tí a fàánú ẹ̀yọ́ akọláyà tàlkìyàmù kíra tí a fi ti dánilẹ́kọ̀ọ́ ní òrọ̀ ọjọ́ òní ọdún ní sọ̀hí Buhari kíra tó kọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀sọ́lọ́njọ́ láti kọ́ wa bá ti lùgbé sí ayé wa tàbí ní ọdún ọlọ́ọ̀bá láyà tàlkìyàmù ọlọ́ọ̀bá ń bẹ̀ ní kó yí wa dúpọ́ sí sàlàyé ẹ̀lọ́ fún ọlọ́ọ̀bá lẹ́yìn náà jáde máa mú lò láti jẹ̀rẹ́ tàlkìyàmù ìtàbẹ́ bẹ́ẹ̀ láàárọ̀ ìní ẹ̀kọ́ ní máa 37 inú Bukhari kitabu hijara báàbù kitabu tó sọ pa kí yẹn gba òṣìṣẹ́ kọ́ bá yẹn ṣiṣẹ́ kí yẹn sanwó ọ̀yà fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kitabu hijara kí yẹn rẹ́ǹtì kankan ọmọ yẹn radalik ẹni tó bá mú tó nǹkan sani báàbù ìtìjára rajul salih báàbù yẹn bẹ́ẹ̀ bó ṣiṣẹ́ kí yẹn gbìyànjú láti gbẹ̀yìn rí kíyàn gbé yàn rí ìsàdúrà kọ́lọ́wọ́ bá ní fẹ́ gbà yìí lékó jẹ́ yàn rí kọ́lọ́wọ́ fi wá sí kòǹgẹ́ dáadáa ọ̀kọ́wọ́lé ìlúlá ìtààlá gbóòrò ọlọ́fù báyìí pé iná káyọ̀ mọ̀sàjárta alkawí amin sábẹ́ gbà òṣìṣẹ́ lọ́wọ́ ní ìtọ́jà àdúgbò yìí máa gbà lórí alkawí alágbára alamin ẹni tó fi kọ̀kọ̀ sí ilé ni ọ̀rọ̀ tí ọmọ anábì Shu'aib nígbàtí anábì Musa lọ sí Madian tí ó bá wọn gbé àwọn ọmọbìnrin méjì tó bá kọmí wọn tó bá kó lẹ́nu odò tó pé kò jẹ́ sí ní kọ́ pe ọ tí wọ́n bá lọ sí Dubai wọ́n ju táwọn tí wọ́n bá fẹ́ fẹ́rẹ́ wọn tí wọ́n bá fẹ́ fọṣọ gbogbo oṣù kan lómi sọ́sọ́rọ́ tí wọ́n sọ jẹ́rẹ̀ bí ẹ̀rẹ̀ ìgbà àwọn náà tó wá pọ̀mí tí wọn àwọn tó lọ́gbẹ̀ẹ́ tẹ̀wọ̀n ọ̀gbọ́n ọdún nínú àwọn akẹ́kẹ́ kárí ṣe àlẹ́bí musalé gbogbo ayé wọn pọ̀mí tí ààrẹ pọ̀mí àwọn ọkùnrin wọn pọ̀mí lọ́wọ́ alimami gbọ́n wọn ọba gbà tó ní lọ́wọ́ adáàkọ́ òkúta tí ò gbogbo àtàwọn aráàlú gbogbo kóòtù kóbi bọ́ jáde ẹ̀kọ́ ńlá tá a kọ́ ń bẹ̀rẹ̀ ni pé ẹ̀rọ musa alágbára rẹ̀ lẹ́yìn náà nígbà tí ó nílò bàbá wọn ṣùáìbù rẹ̀ ṣọlátùlá sọlámù aláwàlẹ̀ tí a fi àyíká ní ọ̀nà báyìí báyìí báyìí lọ́nà lè pè wá nígbà tí ọmọ ẹ̀ tí wọ́n padà sọ́dọ̀ koran ti fún wa wọ́n sọ fún bẹ́ẹ̀ pé bá gba alágbára rẹ̀ gbà àwọn ìlú náà ní ẹni fọkàtà ní bàbá mi ah, ah. àwọn níbi ọlọ́pàá lọ pé ọlọ́pàá ni wọn ọkàlẹ̀ sọ̀rọ̀ kọ́kọ́ máa lọ bá o ọlọ́pàá gbà á ọmọ èèyàn lónìí ọlọ́yà ti mọ̀ pé alágbára ni ọlọ́yà ti mọ̀ pé ẹni fọkàtà ní kẹ́ìdì àkà ní náà lọ́tí máa ó kéèkọ́ ọmọ aláàdàgbé gbá ìpàdé ní ìkàrí gbé lọ́jọ́ gbérí ní bẹ́ẹ̀ mo ní kó jẹ àgbàbà aláàkọ́ òkúta tó dí omi ẹ lọ́wọ́ tó jùgbé sáà agbára ó gbé kó ìjọlágbára ni nítorí kàwé ìlú kàwé tẹ́ẹ̀kì nígbàtà ń bọ̀ wá ọlá ẹ̀kú mi mọ̀ mọ̀nà èmi mọ̀ wájú ẹ̀ wọ́n sọ pé àà tààrà ẹ̀rọ tún ẹ̀sọ́sì wọ́n ti wá níbi ah eléyìí ẹni fọkàntán ni ṣe à oníkójà lóòótọ́ ó di ilé ẹ̀sọ́ àti ṣe kéèyàn kan gbọ́dọ̀ àwọn kan sọ̀tàn ẹ̀rọ kú níbi ìlú fún yíyá kan àwọn kan máa gbé yálà wà àkọ́rọ̀ ọ̀dọ̀ aláwọ̀ àkọ́rọ̀ làkúlẹ̀ hàl àmọ́ ẹ̀ fíkìr ìmọ̀ràn mùsùlùmí ó di yé wa ó mú sọ àfọ̀rẹ̀ yìí wọ́n lọ́ba náà بين والأخراج النعمين دي بيك بقى توقفة توقفة اليوم دي تنكية كويك بسوكتاني ومن لم يستمر من أراده ẹni máa ń dìkù máa ń dìkù àtíwájú ọmọfún ní 2260 حدثنا محمد بن يوسف حدثنا سفيان عن أبي بردة قال أخبرني جدي أبو بردة أبو بردة ما أبو بردة بان دبا باني أبو بردة سباي كسمي كي أنا أبي أبي موسى الأشعري رضي الله عنه هذا بباري أبو موسى الأشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الشيخ صباحي كي لا إله إلا الله قال النبي صلى الله عليه وسلم على خازن عميم استوكفا وجبني فوكتني الذي يولي ما أمر به طيبة نفسه وان سنجون قلت لك ما تقلوك مما أنا سنجون أمر الماء حال المتصدقين متصدقين وانقنا عجك النوع وتجوك كتبني استوكفا لأنكم أقوم منك bí ó gbọ́n fáwọn ìlú jẹjẹ ọmọ ìlà garlic wọ́n ń ṣe bó ti ẹ̀kú ṣe ó di ẹbí tó ṣe sàárà yẹn àtún stock gbàtà pé òun kọ́ ló ní àmọ́ orí múlí tó yẹn òun náà gbàládá bí ó ń tọ́ yẹn sí gbàtàrà ní gbàládá ni àwọn shops kan wà ní Saudi Arabia ní Hilton àbí nǹkan olóyè tí máa lè sanwó síbẹ̀ yìí láàárọ̀ báyìí bá ti kásùgbà àti báyìí ẹ̀rì láì more than one thousand àwọn èèyàn mọ́tò wọ́n ti obìnrin tó àwọn ọkùnrin tó ụmụ máa gbóúnjẹ ni wọ́n máa gbóúnjẹ ni òdì wọn sàbíyìn sàbíyìn wọn kò yin sàbíyìn sàbíyìn lè máa gbà máa gbà àti ha ha ha ní àbí ẹ̀ẹ̀kan <laughs> àbí olùkí ní ìmọ̀ ìlànà èmi kọ́ ìfúnni kọ́lájọ tó mẹ́wọ̀n ó ní kíwá ilé bí wọ́n lọ́sọ́ mẹ́rin pé àwọn tó wọ́n fi kíní ẹ̀sọ́ yẹn ilé tó dógún wọn pé fìtẹ̀sí ìrìn káwọn wá sí ní inferior package gidi ni apple wà ń bẹ̀ jíìsọ wà ń bẹ̀ wọ́n fi package ẹ̀ ó lẹ́gbẹ̀ẹ́ gbé fún yín ìwọ́n àtọ́kọ́ ní pé ẹni tó fáwọn lówó yẹn ò sí ní ibẹ̀ wọ́n láyé ń lọ ni láti bí aago mẹ́fà má bẹ̀rẹ̀ báyìí bí aago mẹ́sàn-án àárọ̀ mùsùlùmí wọ́n ti pàkẹ́ kalẹ̀ ọkọ̀ máa gbé fún wọn ni ọkọ̀ gbé fún wọn ni lóòótọ́ ti sanwó fún wọn àmọ́ ń gbà wọn jẹ́ àkáàrí nà àmì ìlú tó kún tó wọ́n mú nǹkan ẹ̀ ti sẹ́yìn ọgbà gbáradà wọn náà ti rárá yẹn ọlọ́ọ̀bà lọ́la ti jẹ́ wọn náà lè mọ̀ sí dáadáa ọlọ́ọ̀bà wọn láti kí alábẹ̀rẹ̀ ká ọlọ́ọ̀kọ̀rọ̀ ánà lè kárẹ̀ 2161 حدثنا مسدد حدثنا يحيى عن قرة ابن خالد قال حدثني حميد ابن هلال حدثنا أبو بردة عن أبي موسى رضي الله عنه قال أقبلت إلى النبي صلى الله عليه وسلم ومائي رجلان أبو موسى العشاري إنه صحابة ذلك ọlọ́run kò máa ṣẹ̀dá ara rẹ̀ ìmọ̀ lọ sí ìlú wọn yóò lè kọ́ àwọn èèyàn wa ọwọ́ ni mo wá bá níbi ìṣẹ́lá pẹ̀lú àwọn èèyàn méjì kan láti ìlú wa ọmọ iye rajulá ní bí náà aṣáárí yìí ní àwọn àwọn aṣáárí náà rà lùwà ìlú wọn jẹ́ aṣáárí kàkóso mọ́lọ pé ma alimtu anna umma yatlubani al-amal ìṣọ́rọ̀ bàbí ò lérò pàwọn ìwà wa tẹni ìgbò pé wọ́n wá gba islam àti tó ṣe islam ni قال يقول لن او لا نستعمل على عملنا من اراده اما سيقول في شيء وا ايفون ايفون شيء ما قاد له اما سيقول سوليداشيب اذا بي اما باسي سلام ريواسيس àwọn tí wọ́n lè jáde gẹ̀gẹ̀ni wọ́n náwó fáwọn ìyàbá ìní ó ní inú ọ̀rọ̀ abdulaziz bin baz rahimahullah ماذا قال في حديث عبد الرحمن بن سمرة انه حديث عبد الرحمن بن سمرة قل إنا لا نولي أحدا نسأل وعنص عليه حواو عهن سلك جقومنه فالكي كما مدير في مجيه أبي أبي كل تقول شيء على تجيه قل يعني إليني أسأل أني تدوي لهم بهم تدوي لهم بهم الله سبحانه وتعالى تبع فرجوه بسرني báyìí lọ́kọ́ tó kùtàkàrà ìbáyìí tó ń kọ́ńkọ́n kérò ìdí mẹ́ ẹ̀yẹ ní aṣáájú mẹ́ ọlọ́run sọ di mọ́síláṣí nù àwọn jùmọ́ máa ń kẹrù pẹ̀lú wọn a sì rí nǹkan ní bàbá yẹn jẹ́ ní àbá àwọn ní ẹ̀nà àwọn arúfẹ́ ìdà náà bàbá bàbá ju ìmáàmù tí ọ̀bàbá kó lọ́wọ́ máa borí nìyí bàbá gbé kama a sì bí ìjùbọ́ sí wájú bàbá fàákò ọ̀nà bàbá fàákò wọ́n jọ ń dù mú ọ̀nà fàákò ẹwà báyìí mẹ́fà ẹwà pé sẹ́dọ̀ bàbá ń kírun máa sí kò ní kírun yóò ju lè rẹ̀ lè rẹ̀ lẹ́wọ̀n báyìí tí àwọn máa ti àwọn kò sí máa fi o tó bá jọ àti máa tó àwọn máa fi àkẹrọ fún wọn àwọn àyàn òsítàlù àkẹrìbà Ibrahim àdígbò máa kírun fún wọn tí bàbá àtìlẹ̀ kó olùkọ́ máa kírun fún wọn gbogbo náà bọ́dá yàrí bàbá lọ bẹ̀ bàbá lè bí kí wọ́n ti wá sọ ní ọ̀gá má ti yé yóò bàbá ti dé bàbá ti dé bàbá ti dé bàbá ti dé bàbá ti dé má ti má mu lénu ara wọlé ara yóò kà wọn ara ọsán sọ ìmọ̀ ẹ̀nà ẹ̀nà ẹ̀nà ọmọ mi lọ́mọ ẹ̀mú ní bẹ́ẹ̀ ni ọmọ yìí ni ìfẹ́ ńlá bàbá du ìmáàmù ni kó lọ́njọ́ gbogbo ọba jọ ọjọ́ jẹjẹ kàdé lórí kí n fa bàbá bàbá náà fa ọ̀kan nù alẹ́ ìkejì aláàbí láàmì wọ́n lè ha àbúrò àmọ̀ àní fi leadership lówó nìkan من سأل عنه أو حرص فيه من بعد يقول بمبيري فوق إليه تسيها إرسوسي أنا أقول كيزي جماعة مدلاتي سابا بانكرون كيكرون لأنه بيكرون يعني مواصل يعني كثيرا من سليمان السلام عليكم هذا من إبا بعد يكون أنا أقول ما إبا بعد يديما بقى سي وفي بيجريني أوه أولي حجة لي كما نلو كل مزافر يوالوبا بقى بقى تقارينه ọlọ́run kó sáà lẹ́nu ọ̀kan wa ó sì kí ìjà lùsùn náà ẹ̀ mo mọ̀ sọ pé mo lọ bàbá nígbà tí mọ́nà Ibrahim tí títẹ̀ gbé bàbá mọ́ àmọ́ bàbá mọ́ ń lọ kan ẹwọ ẹwọ tààrà wulẹ̀ àwọn afáyín wọn so màálù àwọn afáyín wọn so màálù ẹwọ wulẹ̀ kí wọ́n kọ́ màálù ọ̀dà ẹjàngí náà yẹn ńlá lẹ́nu pẹ̀lú ńláńlá méjì lọ́wọ́ asọmọ́lẹ̀ ní yíò nígbà tá máa gbọ́ mọ̀rọ̀ wọn níra kí àmì ìrù gan wọ́n pèkọ́ adúmọ̀ mi economic ó ní wa ọlọ́wọ́ bá náà نستعمل على عملنا من أرادة ما سيكون سيدة سبع جوالكم باب راعي الغنم على قراريك باب كي lórí pé kọ́ sanwó fún sí àwọn fúlàní nù láàrin pé àwọn fúlàní wà lọ́kì àwọn kó fúlàní wà lọ́kì ó rí iṣẹ́ àwọn níbi ọlọ́run ìṣẹ́ kí mo àdíkè ìmàlẹ̀ ara ó rí wà rúmẹ̀ rúmẹ̀ Abu Musa lẹ́gbẹ̀ẹ́ ìrọ̀wà tó ń kọ́ àmọ́ káà gbọ́dọ̀ sọ́ọ́sù lọ́nìí alùpùpù mọ́rọ̀ sàwùdí àwọn ẹgbẹ́ wọn tó láì gangan mo ní káà nàbí sùlẹ̀mọ̀ ó ní aláhàbínú àmì ṣọ́ọ̀tù bàtọ́ wà wà very very close tí máa ń ṣe dáadáa alẹ́lẹ́ yóò bí ma ó mìíràn bí tí máa ń ṣe ń ta akọ́lá sí láti ṣe dáa tẹ́yìn tó nọ́ọ̀sì yìí áhàbí sàdìkẹ́ yìí ó wà náà ń tọ́sí tààrà alùpùpù ẹgbẹ́ ìzẹ̀mbùrà wọn tí wọ́n ọgbà sí wòwòrò ọgbà orí bọ̀tí fún pàkìdì kúrò wà mẹ́ jíso wà mẹ́ jíso ní pálí ìbọ̀tí ní gíní sọ́rọ̀ gbogbo lọ́wà mẹ́ ọmọ bẹ́ẹ̀ lọ́mọ ìyàwó orí wọ́n tuntun lọ́gbà ẹni àbáka ń jẹmọ́ àà lọ́wọ́ fọ́sọ́ wọ àárín ọlọ́dà bí program tó sọ̀rọ̀ sí ọjọ́ gara àrí ọjọ́ wa ní ẹ̀ka rí bí rú bá ń fi kàbí rú fi sọ fún un ọ̀tọ̀ kí ló lọ ní wọ́lọ̀ gẹ́dìyàmù gẹ́dìbà wọ́lọ̀ kẹ́rìyàmù kẹ́rìyà kí ló dé kàbí ọgbọ̀n gbogbo ẹgbẹ́ ọkọ̀ àtọ́wọ̀ ọmọdéla àdúgbò ọlọ́ọ̀bà ọdúgbò ọlọ́ọ̀bà alọ́gà tó sọ̀rọ̀ mẹ́ tó sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùlọ́ àgbẹ̀lẹ́ tó lọ́kọ́ láàrin ìyá rẹ̀ mú láwọn fúlàní ìjọ́ wọn ti wà lọ́kìnì ó ní báàbù ra ìlgánà alákọ̀ọ́rọ̀ àríkẹ́ máa dẹran حدثنا أحمد بن محمد المقي حدثنا عمرو ابن يحيى عن جده عن أبي هريرة رضي الله عنه ثم سيدنا أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال kẹ́lẹ́sì báyìí pé ma bá àtọ́láwọ̀ nabiyyan illa ra'al gẹ́lẹ́ ọlọ́wọ̀ gẹ́lẹ́ bí kìí dìde àbíkó ti dẹ̀ra kò sẹ́lẹ̀ bí ọlọ́ọ̀bà náà tí ọ̀ dẹ̀ra gbogbo wọn dẹ̀ra fàkàrà asáàbùhù wọn ní sọ àwọn sọ pé wà á ń ta àti wọn náà dẹ̀ra wọn ní sọ kàrà náà mọ̀ dẹ̀ra kuntu ar'aha ala qarariti li ahli makka wọn máa dẹ̀ra fún ara makka tí wọ́n sanwó díẹ̀ fún mi ní tí ó tó dirham kan qarariti wọ́n san fún mi àwọn tí nìkan wọ́n sọ mọ̀ alẹ́ bá wọn jẹ́ran tí bá dé wọ́n sọ wọn fún mi tó ṣe ńlá ní iṣẹ́ káwọn èèyàn jẹ́ran ọlọ́wọ́ ọba sùfàánù tààlà nígbàbà sílẹ̀dà fún ọlọ́ọ̀bà àwọn fúlàní wọ́n tẹ́ẹ̀kún jẹ́ran lónìí tẹ́ẹ̀kún máa sílẹ̀dà ọlọ́mọdé àti mi ọ̀sí dáadáa lọ́ọ̀bà nígbà tí mo wà kékeré mo wà kékeré tẹ́wọ́ àwọn sukùl fún wọn tá a máa ṣe composition kí ló máa kọ́ ni a máa kọ́ a máa kọ́ tí wọ́n sọ pé wọ́n ju wọ́n ju bí wọ́n ju wọ́n ju wọ́n ju ìlú ọ̀pẹ̀kẹ́ríkà àtàmíjì mo máa kú náà nù preacher and shepherd wàláhì ló máa kọ̀ ní mo sọ pé mo fẹ́ di preacher àti ìtumọ̀ dẹ́nà ẹ̀rọ ló kù báyìí kí n máa dàbáyé nìyí wọ́n ti wá máa dẹ́nà lẹ́gbẹ̀rún mi mo fẹ́ mo fẹ́ ní àmọ́màlú kan dẹ́rù àmínú ló ń yọ̀ ń yọ̀ láti jọ yẹn mo ti láàmì ẹ̀kọ́ fẹ́ máa sì màlúù la ilaha illallah màlúù yẹn la ilaha illallah bẹ́ẹ̀ olùkọ́ mọ̀ ẹ̀fẹ́ ìṣẹ̀ǹkà fóònù ọmọ ẹ̀ kọjá lẹ́yìn ẹ̀bá yìí ọkọ̀ tàpá yìí sára gánà yìí bẹ̀rẹ̀ ti lù kíkọ́ bá ọmọ ẹ̀jọ́ yìí ọ̀láì ọba wúlù bẹ̀ ni ọmọ ẹ̀kọ́ kọjá lẹ́yìn ẹ̀bá yìí ọkọ̀ ju ẹ̀sẹ̀ yẹn sẹ́yìn ni sára gánà ti lù wáyìí àyàmí já àwọn eléyìí òṣèṣe bùtú bẹ̀rẹ̀ rẹ̀ káyìn eléyìí eléyìí ṣe bí eléyìí ayi nípa tí mo kọ́ sọmọ ní ma léṣe ní fún yàn. mo ti jù bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọ̀la gbé yàrá aláyí tẹ bá rà lórí ìdíjọ mú ẹ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀ka lọ́wọ́ tó wá tẹ̀lé ẹ̀jẹ̀ mi bí o lè tẹ̀lé ẹ̀jẹ̀ máa wúrọ̀ tẹ̀lé àárígbìn ọ̀dẹ̀rẹ̀ rí o wọn ọ̀dẹ̀rẹ̀ rí o ní àhàlẹ̀ máa yí gbàyí ọ̀dẹ̀rẹ̀ láti gbà lè ka orí káyà àti gẹ̀gẹ̀ ẹ̀rọ méjì قال امام البخاري رحمه الله باب استجار المشركين عند الضرورة او اذا لم يوجد اهل الاسلام باب كي يلي با اوشبوني اوشي كنبا لوري باب بعد الوقت يبار المسلمين كتباتي كتباتي المسلم باتي اوشبوني لاري ابي يهودي ابي نصارى حابون مكين عديوا وعامل النبي صلى الله عليه وسلم يهود خيبر النبي مش الله يهود هم أبوه الشيني خيبر يقول الله هو خيبر حديث أبي سوت حدثنا إبراهيم بن موسى أخبرنا هشام عن معمر عن زهري عن أروى بن زبير عن عائشة رضي الله عنها عمر بن مواسيد عائشة رضي الله عنه واستجار النبي صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني ديل النبي محمد صلى الله عليه وسلم ابو بكر باباني وجبا الشكر انا كنت قلت انه هو على ديل اشبه ثم من بني عبد بن عدي لين عقب الشلاف يدعو بني عبد بن عدي هاديا حراسا فيقول olófin wọn mẹ́nà àríjà ní olófin wọn mẹ́nà ó yẹ mọ́ ń pa map ó di wa alakari ti máa inú bí hidaya ẹ̀yà ń tún mẹ́nà gẹ́yà tó tó a social ní akéyàn mọ́ wọn kankan gama هو inú hilfin fi ali as lẹ́yìn náà ó sì ẹ̀sìn àwọn kìfìrí kùrẹ́ṣì àmì náà wọ́n dẹ̀ fọ́kàtà dẹ́fà iléhì rahilatihima rankumi táwọn yébi ogun lọ sí madina bí bẹ́ẹ̀ tẹ́ hijira ni ọkọ̀lákùnrin bọ́lọ́mù náà madina kì í báyìí láta fún rankumi wáyé mú kàlíwá níbi báyìí báyìí báyìí báyìí ranga o sọ̀rọ̀ kọ̀ wá bá wa mẹ́ ó di wa ṣùgbọ́n kúmí àwọn ènìyàn wọ́n á dá gáàrù sọ̀rọ̀ wọ́n máa pàdé nígbà báyìí sọ̀rọ̀ láti àyà mi àwọn mi sọ̀tún èdè àníjì mú ṣùgbọ́n àwọn kìí bá wọn wà tó wá fún jíbẹ̀ tàbí máa wa kí wọ́n rẹ̀ wọ́n ó di kúrò pé wáyà àti lọ́mọ́ àbọ̀ ni àmọ́ wà ń tòṣì ní gáàrù sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kó ti wá bá wa ìlú wa ó di wa ìṣẹ́lẹ̀ ẹni ẹni náà jẹ́ هذا ثلاثة أيام فأتاهما براحلته وأبنهم وأبنهم صحيبة الليالي فللي أروجك تا ناصبا فكهلا مبرا وانترك معهما عامر ابن كريها كريرة كهيرة لينا مبرا ولو علاقه ابن عامر أما فريرة الدليل ديلي الجمنة ناني علاقنا راب ديلي فأعرض بهم وهو طريق السائل ومؤمن يدوي wọ́n gba ẹgbẹ́ odò ló máa rò fún máa ń gbàkọ́ náà gbà ẹgbẹ́ odò bí yẹn ni wọ́n lè gbà mo fi lọ sí mọ̀lẹ́nà ó dí wa ọ̀rọ̀ yìí wà nínú àwọn tí àwọn afá fọmọra wọn lọ́wọ́ nígbà táwọn Americans tí Saudi gbà wọn ẹgbẹ́ bíi wọ́n bá wọn lé àwọn ará iraq jáde kó ní kuwait ṣe kí yẹn tọ́ sí káfẹ́ wọ́n sọ nínú àlẹ́ nínú ìjà tó because ah, ààrẹ nìkan tó lágbára tó kọ́ ọ́ sí eh, adam adẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gọ́mọ̀ kó trap wọn bẹ fún ọmọ ọlọ kuwait kò lè gbọ́ salam nílẹ̀ sọ ó ní mistake tó ṣe ní pé jẹ́ tó ń wọ iraq tó ń wọ kuwait yẹn ní ẹ̀rọ ẹ̀kọ́ wọn maka street kó wọn mọ̀dé kó wọn Saudi Arabia street àmọ́ ìdúró ní kùwé ìṣẹ̀lẹ̀ kó bò wọn ń bá wọn ó ní ẹyin wọn láti mọ̀ pé éèmù rẹ̀ kìí ṣe kùwé ti kẹrin bákà fẹ́ máa ń bá lọ ó di wa àwọn afá bára wọn fa ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ náà ní ń bá afá wa kan sọ wọn pè ní kọmọrọlẹ ní sọ yẹ kí Amẹ́ríkà gbàá kèfèrí kó máa pa àwọn mùsùlùmí ẹ̀rọ̀kẹ́ gbé pé Saudi àbíhùn kí Saudi àgbà àwọn Americans kó máa pa àwọn mùsùlùmí ní Iraq wọ́n ni Suleiman Arif Muslim Suleiman ta ní mùsùlùmí náà kí n kí n kí n sàlàyé tó jẹ́ mùsùlùmí fún un ẹ wo àwọn àfáà ní ọlọ́run bá kó bá fi lọ́la fún un ọlọ́run bá ní pé ń gbọ́dọ̀ lóyìí kọ́ bàtà àwọn ará Saudi àtúbẹ̀jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n bá dọ̀rọ̀ òtọ́ òtún ni wọ́n sọ wọ́n ní kí n ṣe tààrífù tàbí jẹ́ muslim define it with muslim من من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله ببين حكنا نبي تعالى نبي في المسلمين وذاك يقول لكم وصوم نبي المسلم من سلم المسلمون بيده ولسانه على المسلم من جاء مسلمين ẹni táwọn mùsùlùmí làkó lọ́wọ́ rẹ̀ àtẹnu rẹ̀ wọ́n làkó lu aburú ọwọ́ rẹ̀ táwọn mùsùlùmí kuwait ìsìlámù lè kò sí wọ́n là lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀rẹ̀ nínú ìṣẹ̀rẹ̀ nínú lẹ́yìn àwọn àfáà tí wọ́n já ìlà agbẹ̀lú bàbá bùn bá zàkí mọ́ wọ́n ti bẹ sàdámù abdulrahman lẹ́nu ní nípa àwọn ó ń ṣe ẹ̀ láìsí àsìkò fáàbù kí n kúlẹ̀ fún sàdáàmù báyìí tí ń bẹ̀ kúmọ́ sáàpù mọ́ fẹ́ jẹ fún ọ sáàpù mọ́ wọ kúrẹ́tì lọ iye tó máa ń fẹ́ twenty billion dollar fún òpin àwọn ọ̀sán fún báwọn ọ̀sán fún ọlẹ́ẹ̀kan náà àwọn ọmọ ọ̀sán fún ọlẹ́ẹ̀rẹ́ rẹ̀ ọ̀bà wọ́n parí meeting ní eleven thirty lálẹ́ ní Saudi Arabia ní Riyadh as early as six o'clock around by six a.m. it wọ kuwait gbogbo títí tí wọ́n ṣe yẹn tí wọ́n bẹ̀yìn ti di tábì wọn yọ̀wọ̀kù ètù ojú wàhálà yẹn náà lọ́wọ́ parun bọ́sàlámù náà àwọn ẹ̀ríkà lórí ibi dọ́kítì pẹ́lú àwọn pẹ́lú ẹ̀ tẹ́lẹ̀ àwọn olókùn olókùnkọ́ wá olókùn olókùnkọ́ wá jà àwọn olókùn olókùnkọ́ máa sọ okùn rẹ̀ kọ́lọ̀ ń kó sànù wa náà باب إذا سجر عذيرا ليعمل له بعد ثلاثة أيام باب دي باب شكته mo gbọ́ sí ẹ̀rọ àmọ́ lọ́jọ́ yìí mẹ́ta tó ṣe àbílẹ́yìn oṣù kan àwọn bá rẹ̀ ṣe àbílẹ́yìn ọdún nẹ́sùn kó tó wá ṣe àwọn bá rẹ̀ sẹ́rẹ̀ àbílẹ́yìn ọdún kan jáàzá jáàzá wà jáàzá wà ráhùmá gbogbo ó ti dédé jáàzá ó ti dédé hùmá àlà ṣartihima lọ́jọ́ ìtẹ́rọ̀tọ́ hù ìdá já àjẹ́l bó dẹ̀ wà lórí agreement condition gbíkalẹ̀ tí wọ́n jọ gbíkalẹ̀ tí bá ti sọ bí ọjọ́ ìbá pé o ní àwòbára ṣáà lẹ́yìn oṣù kan ni àwòbára sára lẹ́yìn ọdún kan ni jẹ́ àgbà ó ti dédé wọ̀húnmá aláṣẹ́rẹ̀kìhìmá àwọn méjèèjì àwọn tó ní nǹkan yẹn àti wọ́n ti gbẹ́yàn sí àtẹ́jọ́ mẹ́sẹ̀ ṣọ́rọ̀tì tó ti gbé kalẹ̀ náà ni حدثنا يحيى ابن بكير حدثنا ليس ابن عقيل قال ابن هشام واخبرني أروى عن بن زبير أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت كل مواسيد عائشة يا النبي صلى الله عليه وسلم صاحب وتجارة الرسول صلى الله عليه وسلم وأبو بكر رجل من بني ديل حديث نادي النبي صلى الله عليه وسلم أبو بكر باباه وانجا وراكم كانوا بني ديل هذه يعني أنتم منه خريتان خريطا ثم بماب جونا هو على دين كفار قريش غير كفرين كفرين هو عمل يلبس كفرين دفع ودفع إليهما أهما قل يعقوا بوما لكم مفهوما وعداء جار الثورة على الثلاثة الأيال كنا في بتلك بعدي واحد يعني جار الثورة لين جمتها برحلتهما قبلها وأن كان قواما subu isalasa ní àsùbá rukẹta ó di wa dáàbò adìyẹrù fún gazi fàdúbà yàbí dáàbò mi lọ́fẹ́ bọ́ sí sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa wa barakatuh wa alaikum assalam bila látàrí tí ó ṣe fún wa ẹ̀yẹ́ lè ní oníṣẹ́ tí ó bá lè tí ó rí di èèyàn láti rẹ́kìnẹ̀ pẹ̀lú rẹ̀ èyàn lè kú báwọn ọ̀rẹ́ dọ̀tà lè báwọn ọ̀rẹ́ jẹ́ tó dá àti lọ sí ọ̀pẹ́lẹ̀ mọ̀ ní ìwé street wọn bá wọn ti pàtó tó mọ̀ lọ wọn lè àlejò bẹ́ẹ̀ ní orí flight lọ sí mọ́ ṣé ló fi wọra wọn ni. ó wọra wọn máa mọ tí ọgbọ́n ọmọ wọn ní dàdàrú rà láti lọ sọ fún ọgbọ́n làlúrí láti láàárọ̀ ẹ̀kẹ́ yẹn ṣe fún ọ ó di wa ọmọ àrọ́ lọ́lọ́dà bíi. نعم شو السلام عليكم كاي سلماني سامي شو هاي نامي أنا في الباري كلام النصاب نواقد وجود بياكل المهم ولا نعم اوكي باب النواقض الوضوء باب النواقض الوضوء او على عيني كان تجلو على على عيني كان تجلو على ينقض ما خرج من سبيل وخارج من بقية البدن gbogbo ìgbàmọ̀ jáde ní ihò ara ìgbàmọ̀ ti jáde ìtọ̀ àbígbàsẹ̀ ó di ní yankuru ma kára já ní tó bá jáde min sabil wa kharij ó di min baqiyat al-badan lára idha kana bawlan tó wáyé pígbẹ́ ìtọ̀ ni aw ga'itan àbígbàsẹ̀ ni aw kafirun níjàsìn gẹ́ ìrẹ́hìmá àbí àwọn ẹgbẹ́ míì ọ̀pọ̀ ẹ̀fáwọn méjì yìí ọ̀zọ̀wọ́lù akọ̀ àfi tó gbọ́ túnmú lákẹ́yìn lọ ilá ya sayar náà min káyìn au káyìn au masu zakar àbí oorun díẹ̀ ilá ya sayar náà àfọ oorun díẹ̀ min káyìn na jẹ́jọ́kù tó wà lójòkù kò tó wà lójòkù tó èyí sì lórí ìlú èyí sì a kí ẹ fọ́ọ̀kọ́ ojú ara mọ̀tẹ́sílá àwọ̀kọ́bùlá fi záhàrí kọ́fìhì ojú ara pẹ̀lú ojú ọwọ́ yìí àti ẹgbẹ́ tó súnmọ́ báyìí كيف سيطوغا وجوالا او لمسهما من الخنسة مشكلة لينا كيف وقنا اتا اي مقبل بكني وجوالا زي ما بكني وجوالا ما بنجولوا ما يفهمني من ذكر ذكره والأنثى قبله بالشهوات فيهما يقول قلنا فدك وجوه عليك أبو بمانكو ابو جوالا عليك gbígbádùn ẹ̀ ó di lèṣáàwà tó ṣáàwà fi hìmà mọ́sànmọ́ra àbí ṣáàwà ti àwọn mọ́sù bí ha àbí mọ́sù hó alìmọ́ra àtó bí ṣáàwà dùn abọ́kùnrin lọ fọwọ́ kan obìnrin bí ṣáàwà àwọn tàmọ́sù hó bí ha àbí abóhun ló fọwọ́ kan ومس حلقة الدبر لا مس شعر لينا كيف وكا ايوب جميل بيجي بعديه خذي لا مس بشعر او ذكر او امرج كيف فكر يكبويا ايوه لا فوق فوق ابي تلو اوارا فوق wọ́lá máa àmìtẹ́ sí dog ní ọwọ́ rẹ̀ tí ó di kí ọwọ́ yẹn mọ́kàn ara yẹn pẹ̀lú direct wọ́lá máa ló sún bí ẹgbẹ̀rẹ̀ rẹ̀ tí kó máa fọ́ tẹ ara rẹ̀ ẹ̀wọ́jọ́ dẹ̀mí ní oṣàwà kẹ́kọ́ tí a ti sọ nǹkan ọ̀bá ní ṣàwà mẹ́ eléyìí ṣàkóso mẹ́ kò sẹ́wà láyẹ̀ ṣàkóso nǹkan sọ́wọ́ obìnrin ينقض غسل الميت كي يوكو هنا جلو على واللحم الأكل اللحم الخاصة جزور كي يجينا باك فاجلو إرنا رانكمي وكل ما أوجب الغسل أوجب وضوء إلا الموت gbogbo bá ti fara ọ̀rán yán ìwẹ̀ ìdí ọ̀nà ẹ̀kí sọ̀rọ̀ lánàá yìí òní gbogbo bá ti fa pé ọmọ yẹn ní kọ́ wẹ̀ níbi ọmọ ẹ̀kọ́ sàlọ́lá náà ni mọ̀ntàkẹ́yẹ̀nà ọ̀háratun ọ̀ṣẹ́kà fi hadathin àwọ̀bẹ̀ aksin bẹ́nà alayyakin ẹni tó bá dá lójú pé káyì òun lọ́lọ́lá ó di wà tí bá ń ṣe méjì ń gba hadath àwọn àbíkùsẹ̀ méjì bẹ̀ bẹ́nà ètò dá lójú ìjọ farama

ويحرم على المحدث ان دوجي حرام لو انت بني يغنا ما في مصحف هو بوك القران والصلاه كما كانوا والطواف مش طواف خدي بدني والله تعالى اعلم في ولي تكون عشرة الى تجها الى التي تجدي ولا يتجنى عنها منتهى علامة محمد صالح الثاني نقبع صالح الثاني وعليكم السلام تلو قلت بأن شهوات هو جنب أبي قلت شبالته هو هو هو باسي كان جوا سوف أمام مني هذا السيلة الواجهة وانا كنت كنت كنت كنت كنت كنت كنت ó di wàhálùkú sẹ́ràn tẹ̀lá kí lẹ́gbẹ̀ yìí lábùjú ní ìjọ sàrànlẹ́ wọ́n fọ́kàgbẹ̀ ẹgbẹ̀ ní ìgbẹ́ àbíkí lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹja fàgbùgbì lọ́rẹ̀ ni ní ìsìn àkùjúwì gẹ́gẹ́ bí abíyàmá ọ̀lọ́lá lè sọ pé mọ́jù fọ́ọ̀mà sí ọba rọ́mà rẹ̀ sẹ́yàgbẹ̀ àwọn agbábi ọwá kanáà rẹ̀ nù gbogbo ẹ̀yàn fọ́ normally ọjọ́ tí àwọn afọ́ jùlọ pé dandan ní kíyàn wẹ̀ àmá ń gbà tí sẹ́nà abúkàr kú rẹ̀ bí ọlọ́ọ̀ ànà ìyàwó ẹ̀ lọ́wẹ̀ ìyàwó sẹ́nà abúkàr lọ́wẹ̀ wọ́n wà lè bá sẹ́nà ọmọ pé afẹ́ kí mo sì náà yìí mi mo sì wẹ́ ẹ̀kọ́ mi ní kí wẹ̀ tútù jẹ́ tún mú which means bí ẹgẹ́ ní bá di ọ̀ràn yà àmá obìnrin sọ pé ọ̀fẹ́ mẹ́sì ìrìn olóti wẹ ọkọ rẹ̀ ọba sọ fún mọ̀rún lọ́kọ̀ tí ọmọdé ọlá nínú àdá kí lọ́rọ̀ ẹni kọ̀wẹ̀ sọ̀rọ̀ lákò ìtún pẹ̀lú wa ó di wa ọlá ó ti àlà rẹ̀ nígbà tí àwọn amẹ́ríkà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàrùn sí ìlú amẹ́ríkà ìgbé wọn ti kéde ṣe olórí ìlú amẹ́ríkà wọ́n jẹ́jẹ́ ọmọ ìsirayẹ̀ níjọ́ tí àwọn mùsùlùmí paléyà. pẹ̀lú àlàyé ìṣèlú pẹ̀lú. bí wọ́n sọ pé wọ́n ti kọ́ sàrámù gbà wọ́n sọ pé wọ́n ti kọ́ sàrámù gbà gbà yẹn kọ́ ni wọ́n pa sàrámù gbà bí ìjà yẹn náà ló gbára sílẹ̀ náà ni àmọ́ kéde pípa náà jagun yẹn nípa sàdámù àbí ni kí mo sọ ni pé ìgbà amẹ́ríkà láyé láti bèèrè sí saudi arabia àwọn afẹ́mi kọ́ndẹ̀mù saudi arabia lé lórí ìgbà amẹ́ríkà láyé kó wá dúró sí saudi arabia àti saudi arabia ní bèèrè amẹ́ríkà lò láti máa bá saddam jà òdì àwọn ọ̀pọ̀lọpọ̀ afáàmùsùn tó ti méjì gbà náà òdì bàbá bò ń bá àgbẹ̀rẹ̀ sí mọ̀wúlá bàbá wa ń náà tó lọ pé ara òkú tó burú mẹ́ òdì yẹn mọ́n tó wáyé dà yìí náà ọ̀rẹ́ yìí ní Canada túbúlẹ̀mù Sheikh Albani rahimahullah ló kọ́ rẹ̀ kíkí àgbàrí ọ wà nínú tó ń gbé bí mi bàbá bùnbà rẹ̀ ọ wà nínú tó ń fọ́ọ̀tì lórí ara bàbá bùnbà rẹ̀ ó di wà ọgbà mi ò rí fọ́ọ̀tì mẹ́ ee mùsùlùmí ọwọ́ agbógun ti ọ mùsùlùmí ọwọ́ arí kẹfìrí kan tó lè fún ogún kọ́lá ọwọ́ fún ogún kọ́lá pẹ̀lú ẹ̀ kò sáà burú mẹ́ torí kí pé adam bára yìí ni kí tó bẹ́ gbàgán Saudi Arabia àwọn olùgbé àwọn Iran nìsí agbára tó ń lọ nìsí kò sí kájẹ́tì Iran ní kankan ju gbọ́n nípa Saudi Arabia máa wà nípa Saudi Arabia lọ́wọ́ àwọn sí àwọn ọkọ̀ tó sàbí nì ó di wà tí wọ́n ti bá gba Amẹ́ríkà tó kú máa fáwọn kúrú ó di ó lè rí nìyí Allahu ta'ala alam wọ́n á lè kún islam bẹ̀rẹ̀. Ìjọba hmm. bí ti wá ọmọ ẹgbẹ́ sínú sáà ń gba ẹnìkanì ọ̀báyàwó ẹ̀lú lánàá ẹnìkan ló lànà nílẹ̀ ẹnìkan gbé sí bọ́ọ̀lù lè máa tẹ̀lé ọba dáadù àmọ́ kì í sọ̀rọ̀ yẹn ni wọ́n di ọ̀rọ̀ náà bìí tẹ̀lé sílẹ̀ sílẹ̀ ni musa abdul kọ́mọ̀ fún ọbẹ̀ àmọ́ kì í sọ̀rọ̀ máa náà fún ẹ̀ pé lọ́bàyàwó ẹ̀sùn lánàá wà bí kí ni kẹ̀kẹ́ àwọn ẹ̀kọ́ báyìí ni ó ti kọ́ fẹ́ẹ̀dì kọba àti wádìí bẹ̀rẹ̀ gẹ́wọ̀n àpọ̀ yẹ́ ìṣẹ́ṣẹ́ àlè lánà lọ́la ní ìṣẹ́ lára ọ̀rọ̀ yìí ìṣẹ́ wọn ní débẹ̀ àmọ́ mẹ́la àtọ̀ mbáyé ní ìṣẹ́